وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته على تكون الله أترى الشاكل تكون حمد محمد صلى الله عليه وسلم في كاس الجنة في رمضان الصفوان كانت في أحكام الله hadithi tí a kò ká gbẹ̀yìn ní hadithi tí àbí òrìra ọ̀là ń ṣàlàyé lọ fúnra wa jọ wò. Sálẹ̀bà Mùsùlùmí ọ̀sọ́lọ́ ó sọ fún wa pé ọlọ́run ọba ọba àlejò ńlá ní àwọn ìran èèyàn mẹ́ta kan ọlọ́run á ń fún ìyàwó ọ̀sán náà. Òun bá wọn jà lọ́jọ́ gbé ìyá náà oníjà àti ni wọ́n jẹ́ alakoko rọdùlù akọ yìí fún ọ̀kadà èyí ẹ̀kẹ́tẹ́ ẹ̀kẹ́ tó rí mi náà ẹ̀sìn ní nǹkan ó búra tó wà láì tọ́lọ́ ní láti ṣe àbí tó rí tó rí búra náà tó fún ṣe àìjọpọ̀ náà báyìí tó mímì òdodo ni tó mọ̀ gbádà tó bá padà fún jàǹbá. Ìgbésẹ̀ ló ń bá jà lọ́jọ́ ìgbésẹ̀ àti ìyàwó. Ọba fún ọlọ́run bá yẹn jà séèyàn lè bọ́lọ̀ jà ìtumọ̀ yẹn kọ́ ló tẹ̀ níyà. Ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ti lọ gba ọ̀rọ̀ ìgbà àkàlà sáàmà náà. Èèyàn kẹ́kẹ́ tó ta ọmọlúwàbí ènìyàn ó ta ń tẹ ẹrú ìgbà kò wẹ òfin jẹun òfin ra sàkárà ó lẹwẹ ọlọ́run bá ní òun bẹ̀rẹ̀ ní ẹ̀dá tí wọ́n kọ́ lóun jẹ ní yàrá ní ọ̀gbẹ̀dà ní ìyá mi. ẹnì kẹta ní àrọ́jù lọ́nu èèyàn kan ìfáàkàrọ̀ àti ìrọ̀rùn ó gbà yàn kan bí a ṣe wọ ni bí a ṣe kọ́mọ lóye àkọ́mọ lóye ó gbà ń ṣiṣẹ́ àbọ̀lẹ́kọ́kọ́ ṣe nǹkan pàpà pààrọ̀ rẹ̀ ó sì gbẹ̀tọ̀ rẹ̀ pé lọ́dọ̀ ẹni rẹ̀. ṣùgbọ́n ọ̀nà bí o ṣe yóò fi ṣe àyẹ̀kọ́ ṣùgbọ́n owó iṣẹ́ ni ó jẹ mọ́lẹ̀ tó kọ́kọ́. nínú àtọ́nà máa fún wa tààlà tó jẹ ní àwọn ọmọdé àti àlàyé àdìsí ni à ń ṣe lọ́wọ́ fúnra wọn yóò ọjọ́ fúnra. àwọn akọ̀síwájú ní ìfẹ́ nàìjíríà ìfà ààlà. níbi tí a ti dúró láti tó. Tí wọ́n bá ń sọ àwọn nǹkan tí a kọ́ lẹ́kọ̀ọ́ lọ ṣàdéhùn yìí. Àsọ méjì ẹlẹ́kẹ̀ẹ́ta la fẹ́ sọ. Ọ̀rẹ́ mi mọ̀ ní sáàjára àti ìrọ̀lù. Ẹni tí ó gbá yẹn ṣiṣẹ́ kàtàǹfà mìíràn. Tó dìgbẹ̀tọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ń bá ṣiṣẹ́ rẹ̀ pé mọ́tò àjárọ̀ àléwò ní amẹ́lì nítòótó ní ẹgbẹ́ nìyẹn nínú iṣẹ́ ènìyàn ṣe. Wọ́lámi ṣé àjọ wọn kò fẹ́ ni o ní owó ọ̀yà rẹ̀. Ọ̀kọ̀dù kọ́lá ní sọ pẹ́pẹ́. Wọ́n ti láwọn ibi àdéhùn kan tó padà bọ́ wájú. Pé alẹ́ mi ní أعطوا الأجير أجره الأجير employer ولا ذلك employer employee ẹ̀fún ní owó iṣẹ́ rẹ̀ kọ́bùlà ayé nípa àròkò kó gbára rẹ̀ kó gbẹ. kápẹ́ńtà ní bọ́ pẹ́lẹ́ńtì ọ̀kalẹ̀ mẹ́rin sọ̀dùnmọ́ lẹ́wọ́ ẹ̀lẹ́lẹ́ lọ́wọ́ kó bọ ara rẹ̀ kó gbẹ. ẹni bá lórí sọ ọ́nà nǹkan àgbọ̀yé ni pé ká yára sanwó. torí ẹni ló dé ìgbà tí wàá làágbó fọ́ ẹni kó bọ ara rẹ̀ kó gbẹ kò lágbó náà. nígbà àgbọ̀yé ni bàbá àlàbàtú ìtọ́rẹ́ àtúnṣetọ́ ìhàpá ká yára tètè ọ̀lẹ́tọ̀ọ́ rẹ̀. وأجر تعبه وعمله أخلو ولا تنسي شيء أقل من حديث كوان مسند إمام أحمد من حديث أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال لا نبي صلى الله عليه وسلم يغفر لآخر ليلة من رمضان wọ́n á máa forí fi àwọn àjọ mi gbígbẹ́ ní òru nínú ọ̀rọ̀ kílá yàrá fún bàbá ayé àlẹ́yìnlá tó kọ́ jẹ. wọ́n bí ìbára ń pèsè òru tẹ ìgbàlérò yìí òru láyìnlá tó kọ́ jẹ yìí. قال الله ولكن العامل إنما يوفى أجره إذا قضى عمله ìyẹn pé ń ta àgbàlẹ́ rẹ̀ ní àyẹ̀ ìgbẹ́ ń ta àgbàlẹ́ rẹ̀ ní pé ìgbẹ́ yìí tí ó ti jẹba ṣiṣẹ́ tán تاخذ منهم ليس ولد ويدل الحديث على ان تسليم الاجره يكون عند فراغ العزيز من عمله أمين في حديث يسوع المسيح كافو أنيتا أبادي شلول إنك تتبع بعد شلول فطا وطمن في الإقرار يا حسيمة أمين بايقى جاني إنك يدي وطن وحسن nígbà wa ń ṣiṣẹ́ níbi ìṣe lọ́wọ́ alikọ́kọ́ fún kó tó ṣiṣẹ́ tán abẹ́ntí ń gbowó tẹ́ káàdì ní ìgbà oṣù ìparí oṣù tó bá fún ní ọ̀hún kí fún ìtọ́jú wọ̀ lọ́rọ̀ ẹ̀ hmm? twenty nkọ́ thirty nkọ́ káìtó ìdílé oṣù tó gbé òjò ló wá ìyẹn ló pàtó pé ẹni tó náà lẹ́gbọ́ rẹ̀ náà tiẹ́ ti yóò bẹ̀ ẹni pé ẹjọ́ tí mo lè nígbà nínú owó rẹ̀ àbíkẹ́ ilé fún mi. owó ọjọ́ tí ó di wọ̀ tí wọ́n náà bá tọ́ bá mi falẹ̀ ìkẹtì wà lọ́rùn ìwọ ni kí ọjọ́ tí sẹ́wọ̀n bá tán. káyipé bá ń ṣiṣẹ́ bá ṣiṣẹ́ kan káyipé tó níjọ́ ni ọjọ́ tó sẹ́yìn pa tó bá ti fẹ́. في الحديث دليل على أصل جواز الإدارة àdìsí yìí tó ń fi rìnlẹ̀ fún wa ni pé àdìrẹ́ǹtì nǹkan àtìlẹ́rẹ́ǹtì yẹn kó bá dé ní kó bá ṣiṣẹ́. وأنها من العقود الجائزة المفيدة النافعة àdìsí jẹ́ kó tó máa yá pé ní ìmọ̀ rẹ̀ nìkan yìí àbí ìmọ̀ gbà yẹn tí ẹ̀kan tó bá yẹn ṣe nǹkan nínú àwọn ìta òwò tí ẹ ti fọwọ́ sí tó ń ṣàǹfààní ni ọ̀fin ti bá bù jàmbá pẹ̀lú àṣọrọ̀ bákan náà àdìsí yìí tó fi rìnlẹ̀ fún wa pé ẹ̀san bẹ lọ́rùn o ẹ̀san bẹ nínú ìbẹ̀ lọ́rùn ààrẹ ẹ̀san tó ń bẹ lọ́rùn láti pé àwọn kan ó lè ṣe ọlọ́run àpẹẹrẹ ọlọ́run bá wọn jà ìṣòro ẹni tó ọlọ́run ṣe kí ni yóò jẹ wọn níyà bákan náà ìṣìbá àti ìyáwó mi lọ́pọ̀ yá wọn káfí ọjọ́ òfin ìdí àlùfẹ́ àwọn gẹ́rin rẹ̀ kò tẹ́sí kan ní. fọwọ́ mi mọ̀ lórí fáwọn yìí ni mi sọ orúkọ gbogbo alágbọ́dọ̀ lórí pé ẹ̀sán ìgbésẹ̀ ta ní gbẹ́dẹ̀ wà ní mọ̀mọ́ ìgbà tó nìkan ti sọ lọ́run tó dúró sí láti láti sáwọn òfin tí ó gbà ẹ̀rẹ̀ tó ti yàgbá akọ náà ó gbé bí ó ń sọ̀rọ̀ ó ń ṣe kàbọ́nà làkẹjà òun náà òun tó gbà àtúntò tó ń ṣe kọ́nà ọ̀jọ̀ lébedé ọlọ́run ẹ̀fẹ́ ń bẹ lọ́run nǹkan tó gbẹ̀sán sí rẹ̀. àfi jawabu mu'ahada al-kuffar mu'ahada al-kuffar atọ́gbọ́n hadithi ìmọ̀ báwọn al-kuffar àwọn kẹfẹ̀rí ìmọ̀ báwọn àwọn àdéhùn wà ìfá ìmìlẹ̀ àmáà ìsìnmọ́ fún wọn ní àmáà ìfọ̀kànbalẹ̀ ajọ́lẹ̀ lábẹ́ òkèta jẹ́ sí láàrin ìjẹ́ kékeré òní ká yẹ kó adé ẹni tó bá yẹ kó wọ̀ ní wa tó jẹ́ kékeré nílùú tó jẹ́ ní Islam tó bá tọrọ àmọ́nù lọ́dọ̀ wa adé fún tí ó tún àmọ́nù ẹ̀kún lọ́kàn balẹ̀ èmi ló sàgbẹ́ jẹ́ máa nílò mi yìí bí ó ní míṣẹ̀ kan bẹ̀ lápẹ́ mi bí ó wá ní bí kẹ́kọ̀ọ́ yìí àáfọ̀ ní àmọ́ràn eléyìí yẹ pé kí àwọn kèké yìí náà ti lè gbé lu Islam gbogbo láwọn òṣèlú tó dé wọn ní ọjọ́ ilé gbígbẹ́ náà ní àmọ́ràn pé ẹ̀yin mùsùlùmí o ẹgbàá mi láyé ní torí bá mi sọ̀rọ̀ pèrèsẹ́ǹtì kèké ní ìgbé gbogbo bí dábàá tó ń lọ ẹ̀dá mọ̀ ní ẹ̀wọ̀n pàrọ̀ àyà tó ń jẹ́ wa ṣùgbọ́n gbà wo làá lò àyà tó ti máa tún lè fún ẹ ní àmọ́ràn ṣùgbọ́n ọ̀nà tó lá lò àyà ní kí káwọn gba jíríà lọ́wọ́ wọn tó máa san wọ́n yà fáwa mùsùlùmí nítorí pé ń wà lábẹ́ wa nígbà tá a tún lóyún náà. مثلا فيه أن الأحرار مباركة لا تثبت عليه نيات جاثمة eléyìí tó túmọ̀ pé ní àhárọ̀ àwọn ọmọdúwà àbí nínú ọmọ ànábì Adam kò tọ́ kẹ́nìkan wá já wọn gbà ó já wọn gbà tó túmọ̀ pé ó wà fún ọdún ẹrú wà lọ tàwọn oníṣẹ́ ẹrú. وقوله ثلاثة العدد لا مفهوم له ẹni mẹ́ta làdẹ́dà sọ́lá nǹkan bí yẹn lẹ́yìn mẹ́ta àbí ẹni ṣùgbọ́n kékeré dágbọ́ yẹn tó wọ̀n ju mẹ́ta lọ o yẹn tó láti tì mí ẹni tó bá tó fi báyìí ọlọ́wọ́ yẹn ni yóò bàjá àkọ́kọ́ fún ẹni òbí tálẹ́. bíi tani lọ́lọ́ọ̀tún fún bàjá ẹni tó bá ń jẹ ọ̀nùká tó ń gbàgbé wọn sọ fẹ́ fún mi kò ní bẹ̀rẹ̀ lè rí àhàdé ìsinmi sáyẹn wọn sọ àbáyà mi tó lọ sọ ẹni báyìí ọlọ́run gbàdá. wà nílẹ̀ mọ̀ ìgbà wọn kọjá ọ̀nùká láti fi lọ́sẹ̀ tán mẹ́ta kan wà nínú àdéhùn yìí ní wíwá pé ìdí ló mọ sábà kọ́ ìmọ̀ ìṣẹ̀lẹ̀. bákan náà fi ànà àdéhùn لا يستحق أجرته حتى يكون ما استؤجر عليه من عمل أو مدة أنا الأجير ẹni tá a gbà síṣẹ́ kò tí ì lẹ́tọ̀ owó rẹ̀ títí sí èrè iṣẹ́ tá a gbà fún wọn. Nà àbí tí mo gbà ẹ pé mo dà ní pírẹ́ọ̀tì tó yẹ pé nínú àwọn nǹkan ní àmọ́ yí padà ó gbowó ní ọdún kan wọn ò sì kí ni wọn kì í lò ó ó sì gbà pé lẹ́kẹ̀ẹ́ láti ní láti gbà ó bá tún sẹ́yìn tó wọ́n tún máa wọ ọdún kan ní ìtọ́dún mi ìtọ́sẹ̀ ẹgbẹ́ lọ́dún kan tó fẹ́ fẹ́ mú ẹ̀mí. wọ́n wá ká nǹkan tó nǹkan ẹ̀sìn bí wọ́n ọlọ́run ọ̀yà fún bẹ́ẹ̀. àìpé yẹn ń gbọ́ àṣà lágbàtà àti ń gba àjọ ìlú ìfẹ́ ló kò sí. Gbàtẹ́ ìbá fún alẹ́ iṣẹ́ ló fẹ́ lẹ́tọ̀ọ́ sí ìta àfẹ́ fún. Àbí ká tó ń bá tó. Náà mo ń fi ó wà nínú ìwé kan tó ń kọ́ yẹn lẹ̀. Tí wàá dọ̀rọ̀ ó bá kò ní pé òun kì í ṣùgbọ́n. Lélẹ̀ ló gbà lóko Lórí gbogbo. ṣé ọba fún ọkọ ẹtọ tọba tó sọ ọkọ tó láwọn ọmọ tó sọ pé mo dá làwọn ọmọ tó ń sọ oṣù lábẹ́ tó àṣàbẹ àyíké tí ó mọ ẹlẹ́tọ̀ọ́ tó wọlé pé ó sùn lọ parí àyíké irú ẹni bí ó lọ láì já nǹkan kan náà. àdúgbò wa náà ti di gbogbo ọjọ́ náà bá lọ mẹ́la àdúgbò pé jọ́pọ̀ kan náà ní kí ẹ̀ka àkọlé wọn ti gbọ́dọ̀ lè ti tó lọ fún ẹ̀kọ́ gbogbo rẹ̀ lọ́wọ́. àwọn tó wọn tó bá ń bá gbogbo ọdún báyìí lọ́gbà pẹ́ńsẹ̀ wọ́n bá lè fáyìn nígbà tó kọjú mẹ́ta ẹ̀sìn múdà lẹ́nu lórí gbẹ́ni ilé ní orí náà fún ní múdà àdúgbò tó bá lò tán nígbà tí òòlù tó lò láti láti fún sáàfù ní pẹ́ńsẹ̀ bá àlejò àmì ìdúró kò lóoru múdà yẹn. bákan náà àwọn ẹ̀rí tó wà ní àbí àlàyé tó wà lábẹ́ àti ìbéèrè tí a mẹ́ra kí apá jùlọ tó ní í ṣe pẹ̀lú ìgbà yẹn ṣiṣẹ́. Àbá rẹ́ǹtì nǹkan. Àrẹ́ǹtì ṣíà. tàbí kẹmíra pẹ̀lú ìṣe à àbílé làbá gbọ́bẹ̀. akọwa akọwa ọdún tọba pé mo dà tètè àfọwọ́ àbá nìkan ẹ́ àsanwó lé lórí kò tó kẹ́ni ẹgbẹ̀rún ọdún mẹ́rin ọdún mẹ́rin. حديث جيش نعم حديث من الحديث ابن عباس رضي الله عنه أن انا رسول الله صلى الله عليه وسلم قال فلا نقول رسول إن أحق ما أخذت عليه أجرا كتاب الله إنه كتبت tẹ́lẹ̀ gbowó lórí ẹ̀ ó ní kí n síra ọ̀nà nínú nǹkan tó lẹ́tọ̀ọ́ mi àdìsí ìgbà àlàyé torí pé ní nǹkan ní kúlẹ̀ ló bẹ́ẹ̀ lò àtẹ̀jọ́ lò sí ti bí wọ́n gbà lẹ́nu mi àtẹ̀jọ́ lò sí gbogbo. àdìsí náà lọ sọ كل من جودك وكيف يقولك كتاب الله سيرة الله نعم الحديث يدل على جواز أخذ الأجرة على تعليم القرآن حديث يجوبين الذي وسنتم في أجاره على تفكر إلى القرآن الكريم في أول كلمة من قوله لا سيما إذا كان قصد المعلم الخير pàápàá jùlọ nígbà tó bá jẹ́ pé àníyàn ẹni tí ń kọ́ yẹn dáadáa ni tàdá ló fẹ́ fi fún ẹ̀ka kẹ́lẹ́ yẹn nínú Al-Qur'an ló fi ń kọ́.

gbogbo àkókò rẹ̀ ó bá dé nínú ó bá lò síbẹ̀ tó lẹ́nu yẹn tí ó ní etí ó ní ẹ máa gbọ́ ní bùkátà ẹ ká pé nítorí àníyàn ẹ̀ ní ìlú nítorí ní dání ó gbà á. mímọ sí ìfọ àtúnilá ìfọ àlà torí pé bí ń tẹ̀lé tọ́lọ́ ọba lọ. wọ́n ní ẹgbẹ́ tí dáadáa ká inú hadithi alẹ́gbẹ̀wá sọ̀rọ̀ sọ́lá sí Usman bin Affan tó gbà wá alẹ́mi ní ká irú fún ẹ tó dáa jù tó lọ́lá jù nínú ẹ̀yìn ẹ̀dá olùmọ̀ọ́sà alùlámọ̀ lùkọ̀ án ẹni tó kọ́kọ́ àlùkọ̀ án ìjọlẹ̀ wọ alùlámọ̀ tó lẹ́sẹ̀ gíní títí kọ́yọ̀ nígbà tó dáadáa bẹ́ẹ̀ ní kọ́tà kó lè ní àwọn ìṣẹ́kọ̀tà ayélujára títí ń gbàǹkà ibi tó dáa. ونشر العلوم النافعه tó lè fẹ́ fán ìmọ̀ tó ṣàǹfààní ká náà ni wọn tó lọ́wọ́ torí pé ọ̀gá àgbọ̀n náà ní Al-Qur'an Al-Karim ìbálá nǹkan mẹ́ẹ̀sì gbogbo mẹ́ẹ̀sì sáàkọ̀ mọ̀tàfà rẹ̀ àtún nílẹ̀ Al-Qur'an abẹ́ Qur'an gbogbo ó jẹjá ni. يعني الإمام الشافعي رحمة الله عليه يجب أن يكون يتفي lóbi kọ́nù rẹ̀ pé ní olùdó ìlúmi ìwà nìkòrò áàlù ìṣèjì làkọ́. gbogbo ọmọ bá a bá ń kọ́ lórí àtẹ̀fẹ́ kọ ọ̀kọ̀rọ̀ áàlù ọ̀gẹ́dẹ́ kọ́tà fún ìlú ẹ̀kọ́ ọ̀kọ̀rọ̀ áàlù ìdílé olùkọ́ ẹ̀kọ́ àdìsí kọ́ ẹ̀kọ́ ọ̀kọ̀rọ̀ áàlù olùkọ́. ẹni tí ń kọ́ òṣèlú fíkì ètò kùránì sọ náà ló fẹ́ gbọ́ yé táwọn olùdó ní ọ̀rọ̀ tó kàkà tó ń bá mọ kùránì tù ìgbọ́dọ̀ tó yẹ bá ń kọ́ fún mi pẹ̀lú ìwádìí kò áàlì mùsùlùmí làtọ̀ yìí tí ò bá ti sí ẹ̀kọ́ kùránì bẹ́ẹ̀ ìmọ̀ ẹ̀dààmú lásán ìlà ìṣàdé ìfáwà ìmọ̀ ìfẹ́tẹ̀ ìrìnjì àyàfọ̀mọ́tà fún ẹ̀kọ́ dání ìmọ̀ ẹ̀dààmú àyàhàdíì àti ìmọ̀ fífi àgbọ́yé ẹ̀sìn. ẹni wọn kọ́ yẹn ní máa Al-Qur'ani báyìí pẹ̀lú àmì ẹ̀ dáadáa fa àpọ̀ ìyáyé tó fẹ́ fún dáadáa káwùjọ ẹni ìwé ni bẹ́ẹ̀ gan-an ló lẹ́tọ̀ọ́ ọgbà ìgbìlọ́lẹ̀. قال شيخ الإسلام الإمام ابن تيمية رحمة الله عليه wọ́n ní ọ̀kadì sáfàkọ̀ ìkọ̀kọ̀ ha àwọn àfáẹ́sì wọ́n sẹpẹrẹtì láàrin àwọn ọ̀kadì ìkọ̀kọ̀ yìí اتفق الفقهاء على الفرق بين الاحتجاج على الكره وسيف يلان الاحتجاج على الكره فكي أما بان يخشى كما بان nígbà tá a gba tẹ́lẹ̀ tó bá ń kọ́ àgbà bíríkìlì àti ìgbà kọ́lé àgbà mẹkáníkì tó bá tó mọ́tò ṣe ká máa gbà yẹn bẹ́ẹ̀ náà síbi iṣẹ́ ìjọsìn èrò púpẹ̀ lápẹ́jú ẹ ẹja agbẹ nìkan tó máa ló pé òye ẹ pé èlò ni afẹ́rẹ́ǹtì ẹ kọ́ máa kọ́nu ká máa nẹgọ́ṣẹ́tì ẹ irú ìdánsẹ́ ni à ń pè ní àlùfíjà alẹ́ kúrò ìmọ̀ràn ti ẹ̀ fífi iṣẹ́ ìjọsìn iṣẹ́ ìjọsìn tọ́lọ̀. Bàbá ìlẹ̀ ti ti àhàlì hà. Àbí àrísìkì ẹni bá ń fún ní àrísìkì pé iṣẹ́ tọ́lọ̀. Yàtọ̀ àlàyé méjèèjì o màá fún mi lẹ pé ẹnu tó jẹ bẹ àpè mi kò pè mí kí ni a fẹ́ ṣe fún ẹ kí ni a fẹ́ ṣe abanna abẹ́rẹ́ abẹ́ gbà ṣiṣẹ́ ìsìnjà mi àbí màá fún mi bá máa pèrò fún wa káwá forí forí bá yẹ tí ó tó ná tó lóde ẹ̀rọ ọmọdé àbí láwùjọ àmọ́ fún kí ni a ń tẹ̀lé àrísìkú rísìkú ni ò nídìí mọ́ ẹyẹ báyìí ní ṣáàjì alátọ́wò àwọn ọ̀pọ̀ ní àwọn àpáàdé yàtọ̀ láàrin nínú. faruku ni mọ̀kọ̀ọ̀tàlà wọ́n ní irú ẹni rísìkú ni mọ̀kọ̀ọ̀tàlà bẹ́ẹ̀ ni tí ń jagun wàlúkọ̀ọ́dọ́ọ̀ adájọ́ ń dájọ́ tẹ̀sán lójú ẹ̀sùn lọ́lọ́ni wọ́n ní muhammadini àtàwọn muhammadu pépé kátó ní ọmọ gbogbo tẹ́lẹ̀ náà ní ẹ̀ka máa pẹ̀lú ti jẹ́ débi ó ti jẹ́ tẹ ládá sí ládá ni wọ́n rí ní àbí ẹgbàá ní ti jẹ́ ẹ̀fẹ́ ní ní kìlá ń lò ọkọ̀ ọ̀bọ̀rọ̀ gidi náà ní àlejò tó tẹ ládàá ní lórí àlejò tẹ ládàá ìjọ ká kò rú tẹ́lẹ̀ kẹ́tọ́ bẹ́ẹ̀ gbé ẹni tí ó gbà ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ bọ́ sílẹ̀ tó ṣe ládàá ní. ṣèkẹ́rì ká tó tọ̀ ní ṣe òye báyìí ní ọ̀gbàgbé tó máa pinnu. ìyẹn ni a pè ní àlejò ìjára àfẹ́ gbàgbé ìṣe àwọn náà àbí àti ẹ̀rẹ́ nìkan fẹ́ kó máa sọ̀rọ̀ ká máa fún ní nǹkan kan. wọn á ní mọ àtàwọn bá ní àwọn ọmọ mẹ́rin. àlìmọ́ rọ̀tẹ́ni ẹni dáì dìbò làlẹ́bà àwọn àkàyíkọ́ ká máa fún án lóṣù yẹn ò ní nìbá òníyàpẹ́ nínú. wàá mọ̀ ní ìsìn ìjà ẹwà ní kálẹ̀ kárẹ́ǹtì wọn fàlàyé dúdú ìndà àtìkárì kì kò tọ́lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa lọ́dọ̀lá méjì ní ewé lẹ́nu kò sí. àrí kíkú pé àkàwé tí yóò tún ọ̀gá wọn fún wọn. ìsìjà àwùkọ́ kápẹ́ yẹn ẹ̀mọ̀rún pé wíwà pa pé tí lọ́rẹ̀ sọ́mọ́ afọ́rán ńlọ wa mọ ọ̀nà ńlọ lọ òbí tó àgbà ẹ̀yà náà la pẹ́ ní pé mọ́ torí ńlọ bá ń sọ yé bíi àyẹ̀bá ń fi kún fún ìsọ̀lá bá ìyẹn ní èsì ìjà ìyẹn náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá nígbà tó kó segin ni òtọ́ sáàmì nígbà pé òtọ́ ṣùgbọ́n ti rí dípò ẹnu kò lórí ẹ̀ pé ìyẹn ń tiẹ̀ ń tó قال رد المربع ترى رد المربع يسمى ترى علماء الأحناف أقع الحنابلة نوافر أنا ولا أنا ويجب أقضي الرزق على ذلك على ذلك الحج ونريد مرة حج بقية لبارزق الوليد والإمامة àtẹ̀jí ń ṣe mọ́ọ́mọ́ tàbí nǹkan ẹ̀ṣẹ́ ń sábà fún ní nǹkan kan gbọ́dọ̀ yìí ló bá fún ẹ̀ẹ́rì pé tí ó tó tó tó ní pẹ̀lú àbá àbíkíni àbíká máa fún un wàtà àléèmí kùrán àbíká máa kọ́yà ní alùpùrán ká máa fún ọ lórí níbi owó àwa mùsùlùmí. wàjàálàtì wà á kàdúgbò àṣà kánà ti máa gbà láì ní kọ̀ǹdíṣàn kan. nígbà tó gbogbo àwọn bá a kà á lẹ̀ yìí káyé pé mi ti lè ti dáa níbi lóye kó wọ́n ti máa wá ọ̀dọ́ tá ẹ́ ọ̀dọ̀ ìjọba. ọdọ ọjọ́ wa ni. láti fi mójú tẹ́sán àwọn èèyàn. tó pé tó jẹ́kẹ́ yẹn náà ń fẹ́nu pé ní ká ṣe ìjà àwọn kan gbà wọn náà ni pé òun náà nídìí bùkátà láti gbọ́. ó sì fẹ́ sáfọ́ mùsùlùmí. ṣé tó ń bá padà lọ gba tó jẹ́ kan lọ sí àárín mọ́mù tó mọ̀ ṣe kí ni tí mo fún wa mọ́. ààrẹ ní mọ̀tò lásìkò mọ́ bọ̀tù wọn kọ́ máa tòun fún wa gbogbo ẹgbẹ́ máa yàtọ̀ bàtú ìfẹ̀yà ìfẹ̀yà ìfẹ̀yà rí yóò fún mi yóò mọ̀ sàn wọ́n mọ̀ ìwọ bá máa kí wọn fún wa kódà náà ní ẹsẹ̀ mọ́mi ti iṣẹ́ tó fún wọn yóò tó gbé pẹ́ẹ́jọ́ mi lóde ní ó ṣiṣẹ́ sí lọ léèdì wọn ní ládàá kí ni bàbá mi lò ìbá ti fún ọ lówó gbogbo ládàá ni wọn nílẹ̀ gbé débi lọ́ti gbà rà lọ. ládàá tó àdèmọ́lẹ̀ à ń lo kíni wọ́n lọ àdúgbò rẹ̀ tó lẹ́sìn ní kò kábà gbọ́n. tọ́ba tó ṣe léyìí nínú tí ó di láwùjọ ayé pọ̀. rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn léyìí ó mú àwọn irinṣẹ́ báyìí wọ́n mú ní

lọ́rọ̀ ẹ̀sìn lábẹ́rẹ́ yìí náà bá pé àkọ́ ìdí àwọn èèyàn wọn yóò kó máa dínkù. tó ẹgbẹ́ mi ò kọ́kọ́ lé yóò lọ bí tẹ́tẹ́ yóò wọ́n wẹ́ni tó yóò àwọn tó lọ tí ò lè kiri tí ò fún ń gbà yóò dáa ní kiri ẹ má tọrọ ṣọ́ọ̀bù tiwa làánà wà yìí ó lè jẹ́rìí òdi olókùn ni o ó lè ṣọ́ọ̀bù àwọn ẹni kíni òdi olókùn ìlú òde náà ní kí nítorí àti tí èso gbogbo ẹ̀ lẹ́sọ̀ mẹ́. sẹ́gbẹ́ ní àwọn àyè wa yóò àárọ̀ àpá àgbègbè àwọn tí ò tó nǹkan tí wọ́n ti kíni àwọn náà ò ti kíni wọ́n ní gbélé tó gbé àwọn káwa náà fún nínú nǹkan bẹ́ẹ̀ yóò فقال الشيخ ما يوقف من بيت المال ليس عوضا وأجرا ẹni ẹgbọ́ tó bá ní pé àwọn fúnyẹ̀ ní owó ní bẹ́ẹ̀tù lìmán lórí iṣẹ́ ìfúnmọ́lọ̀ nǹkan tí ń ṣe fáwùjọ oyé ń jẹ́ mọ́rùn láwùjọ ó jẹ́ mọ́ áṣẹ́nù láwùjọ ó jẹ́ mọ́ bí adájọ́ george láwùjọ ó jẹ́ mọ́ áṣẹ́n nǹkan yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn láwùjọ ó jẹ́ dá ayé àkọ́lá kẹfà mọ̀ ṣe wá sí lọ mọ̀ fà fídà àwọn èèyàn mọ́ tí ń ṣiṣẹ́ báwọn èèyàn láì láwùjọ táwọn àwùjọ wá wò ó pẹ̀lú ẹ̀rí kó jẹ́ pé ní ìgbà ní olómọdé yóò ya ìjọba lówó kó jẹ́ fáwọn àwùjọ kan tí ń sáǹfààní fún àjàmọ́ kan àwọn èèyàn kan ẹjẹ́ á máa fún ní nǹkan báyìí ẹnì nǹkan yẹn èdè ìwádọ̀ èdè gbà ó ti jẹ tán tẹ̀lé tuntun náà wà ó jọrọ̀ ẹgbẹ́ kó ti gba owó iṣẹ́ rẹ̀ ó tòtítúrẹ́ bẹ́ẹ̀ bá wà láwùjọ ẹ̀rọ yóò mọ ẹ̀ráwọn afáwọn náà fún bẹ́ẹ̀ kí ni láti polówó jẹ́rẹ̀ ní àti ní àbíkẹ́lẹ́ mi tún kí gbogbo wa ọgbọ́n ojú ẹni bí àmọ́ mo dáná kọ̀bùlí láàrin ọ̀sẹ̀ tó dáná bí ẹ̀mẹ́ta lóòwò ẹ̀mọ́tẹ́ ìbá polówó ẹ̀dùn gbówó tẹ́lẹ̀ àbí ẹ̀mọ́tẹ́ ẹgbẹ́ tẹ́lẹ̀ mo lè sọ̀rọ̀ sí yóò tó lẹ́yìn lẹ́dùn gbówó tó lọ bá kò lọ òun òdi dáadáa wọn lọ́dọ̀ lọ́wọ́. Wọ́n ti lù mọ̀ òkúfu adá àmà ìbírù. Afọ̀n, wọ́n ní gbàgbọ́ rẹ̀ kan lè ara rẹ̀ ti àlàtọ̀ à. Wọ́n ní ìgbà tó àwọn fún wọn kó máa jẹ́ káàán àwọn lọ́wọ́ lórí ìṣètò náà. Ìgbà fún wọn ní wọn wọn lọ́wọ́, ìyẹn máa rí bùkátà gbọ́n bẹ́ẹ̀. فما لا تقول له فمثل الموقوف على أعمال الخير أعمال البر والموصف والنظور له ليس كالأجرة إني بين الموقوف على أعمال الخير البر أقول إنت أعطي بلا كده عند أولي فإنه يتعمل في الشارع mẹ́rin kan gbówó lẹ́sìn ẹ máa lórí bí iṣẹ́ rẹ̀ ẹ máa fún àwọn ẹ máa ọrụ àwọn àyínmọ̀ ẹ̀rí ilé ìwà náà lè lárúbá káàkiri ẹ máa fún àwọn ọmọ ẹ̀sìn mẹ́rin kan ní nínú àwọn olówó ó fi nǹkan rẹ̀ ti wá pé lẹ́ àwọn ẹni báyìí ní lórí. àwọn mùhàlìmín àwọn duhat yẹlẹ́bi rẹ lórí ìdọ́jẹ́ dá ayé tẹ́ máa polówó ìjẹ́ kọ́lá pẹ̀sẹ́mà àtẹ́ńpẹ́pẹ́ tọ́ba mẹ́lò ní ìtọ́rẹ́ sínú kọ́tẹ́ nípa náà pé léyìn ohun tó ń gbìyànjú láwùjọ oṣù náà ẹ máa gba ibà àtọ̀fẹ́ wọn fún yín wọ́n ní ẹni àlẹ́ kàgẹ́ bíi kíni ìwòsàn tó lé kùtẹ́lẹ̀ kẹgbẹ́lẹ̀ kẹkẹ́ máa ná bákan náà wàlúmúrú sọ̀rọ̀ àwíjẹ́ ìṣe wà sí yàkalẹ̀ wà sí yàní pé owó yìí ẹ máa ń fún lágbájá ìyẹn náà lè kà ní pé ẹ ti ṣe jẹ́jẹ́ àlejò agẹ́gẹ́ bí owó iṣẹ́ níbo ni ẹsẹ̀ jẹ́jẹ́ sí olè ní jẹ́jẹ́ pé irú ni ọlọ́run bá yá ní òfin ilé jẹ́jẹ́ wà lá jẹ èyí ti lè jẹ́jẹ́ bá ṣe fún àwọn èèyàn sí sáwọn èèyàn kan ó jẹ́ ẹ̀rọ tuntun àyè báyìí ó mọ̀ ṣe báyìí fún wọn ìyẹn náà àti kàkó kiri ó gbogbo ẹ̀kẹ́ níbi owó náà lẹ́wọ̀n ọ̀rọ̀ lórí eh, mọ́tàlá kàtà àbọ̀ nípa ìgbà nǹkan nípa apá akọ́ Qur'an. ذهب الإمامان الإمام أبو حنيفة طلبوا قوم Abu Hanifa Abu Hanifa là ń gbà bí inú àwọn ọmọ mi lè tẹ́gbàjúmọ̀ ẹ̀rì tí ló kọ́ Abu Hanifa nígbà bá ní sẹ́gbẹ́ o. An-Nu'man bin Thabit kí la pé An-Nu'man bin Thabit èyí máa ń kọ́lé ẹ̀yà bá tó kọ́ bá wà ní fáńdọ̀mù ọmọ òkúta ní jẹ́mi. Àti Imam Ahmad bin Hanbal wa àtùbá ìhùmọ̀ àtàwọn sọ́lọ́wà sí wọn tí wọ́n tẹ̀lé mọ́tẹ́ àbí wọn. àwọn ẹni pé ilà ádámù jawaazu akadùn ojúrọ àlà tààmìmì kùrán tó tẹ̀ bá yẹ pé kùránì ní nkọ́ yẹn o ní nkọ́ yẹn kùránì ẹ̀ gbogbo wàhálà ayé amẹ́lí yàtọ̀sọ ayé àkúrẹ́ nǹkan ibi bí mùsùlùmí àti gbogbo tẹ́tẹ́ yẹn bá ń ṣe tẹ́tẹ́ à mùsùlùmí ló gbọdọ̀ ṣe kọrin yóò àbí jù sí síbẹ̀ kàlùkọ̀dọ̀ gẹ́gẹ́ bí jọ́ọ̀jì nítorí pé abúlé mi ló gbọdọ̀ ṣe jọ́ọ̀jì. sábà tó wá mo fẹ́ gbé kẹlẹ́ àwọn tó wá lóbẹ̀ ní wájú àwọn ọdẹ tó bá ti gbẹ́lẹ̀ ẹ̀fẹ́ ti sọ́nù. àwọn káyà kan fọ́n jọ pé ọlọ́run sọ pé ọ̀nà tá a ń gbọ́rọ̀ ilá máa ní. ilé ìfẹ́ sàrà bí kọ́ni wọ́n wù ẹ̀sùn agbóyè wá sí bí ìgbà náà sí àdúgbò bẹ́ẹ̀. Náà kílá ń sọ̀rọ̀ nínú ìgbà náà fún pé àlùfọ̀bọ̀ ẹgbẹ́ jẹ àlùfọ́ọ́dún mùsùlùmí gbọdọ̀ jẹ Mustapha àbúrò bá di méjì ẹ̀yìn mi àyàtọ̀ ni pé ìdájọ́ sábà dá òfin ẹ̀sìn láti mọ̀lẹ́gbà dání ẹ̀rẹ́ kíkọ́ ní oṣù kílẹ̀ wọ̀ tó dà ìròyìn àgbẹ̀tọ̀ ìfẹ́ rẹ̀ ẹni mo gbọ́dọ̀ ẹgbẹ́ tó ló gbọ́dọ̀ ṣe kàlùkọ́dọ̀ gẹ́gẹ́ ẹgbẹ́ dídá ẹni àwọn ìfẹ́ báyìí ṣe ń gbọ́dọ̀ gba lori lórí wa ìmáàmù tó sọ̀rọ̀ àbí ìmọ̀ ẹlẹ́yìn ní orí ìrùn wà àbá àti ìmọ̀ ìgbèrò jẹ̀mọ́ mọ́mù wo lánàá tẹ́lẹ̀ àkókò bẹ́ẹ̀. Abdullahi mọ́mù wo ni? Ìmọ̀mù wo lọ sọ wípé ní àlegbà kan lórí iṣẹ́ tó yẹ kó fún mi kan lé ẹ̀kọ́ mọ́ ẹ ṣe tá àbò súnmọ́ lọ àbò súnmọ́ àbò súnmọ́ àyà afáwọn àbò hànífà sí Imam Ahmad ń tẹ́bi òye àyẹ̀wò náà. mùsùlùmí bima akhrajahu Abu Dawud awon àbáta ta wọn lẹ́ẹ̀rí tí wọ́n dúró lé na inú ẹ̀rí tí wọ́n lò ní ẹ̀rí tó wà ní Sunan Abi Dawud hadithi Ubadah na Samit wọn ni kọ́ ọ min áàdì tó fàtùmù Qur'an àwọn alùsùn fà náà tẹ́ na ń dúró fún ẹ̀ṣẹ̀ ya láyé ẹmọ ń pèsè fún mẹsàlásì ẹni àpòkárò ló fa àfọn fòkọrọ àtẹfúnla ọ̀pọ̀lọpọ̀ wọn kí ló aláìní ẹnà ọ̀sán nínú mi fẹ́ sábà bẹ̀rẹ̀ pé alùpùpù kọ́ làwọn àwọn tó ń fọmọ tó dẹ́sẹ̀ pẹ̀lú ògùn ìdọ́là ìlú alẹ́ lẹ́yìn náà ní alùpùpù ẹni tó fà lẹ́kọ̀ọ́ oṣù tí ìrìn àtòjọ́ láwọn kábàgbọ́ ní sọ́ọ̀tù gbogbo ẹni àdìmọ́ ìgbọ́dọ̀ tẹ́lẹ̀ afọ yẹbẹyẹbẹ gbogbo ìgbọ́dọ̀ ìgbẹ́ tàbí. wọ́n ní tó fà káyíta bẹ́ẹ̀ tó wà ní òfàlùyà tó bẹ̀ ká àwọn ìpínlẹ̀ ká lọ́kọ̀ òfàlù sùnfìlì lẹ́yìn jẹ́ ẹ̀yìnbá lè tó fà. wọ́n ní àwọn àgbọ̀ fún àìkẹ́mọ́ ọ̀ká mọ́ ilé ẹ̀rọ tó sùn lẹ́kọ̀ọ́. àlùmọ́ ìpínlẹ̀ àwọn fòkòrò òṣùpá wà ọ̀pọ̀lọpọ̀ lẹ́wà náà lè fún fa bí ìbílá àtàwọn bẹ́ẹ̀ lọ. olùbádà kùnú sọ́ọ́bì tó ló ń kọ́ ẹ̀ nìkan nínú wọn ní alukur'an kẹ́lẹ́. Tàhádà ilé ìyàwó ti ló ń bínú sọ́ọ̀tà. Nìkan ni wọ́n bá fún mi ní ọ̀fà. Ó fi tọrẹ fún. Ó máa jẹ́ bí ẹ̀bùn fún ẹ̀kọ́ tó kọ́ wọn. فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم أن الواجبات إن سرك أن يقلدك خوفا من نار فاقبلها توبا بكي كون كومي ọjọ́ gbẹ́dẹ̀ alìkìyàmà ya gbà á ẹ̀rẹ́ kí nǹkan lójẹ́ bá lè jẹ́ níyà dá ìyẹn wà ẹ̀rí àwọn awonu àǹfàn ní káwọn gbà nǹkan àlá fàálí nínú kuran kó akọ́yẹ̀ ní alukuran. bàbá àbàjọ ń kóòrò ìlànà ìwà àwọn mẹjọ́rìtì nínú àwọn àfáyẹ̀sì wàmínú wọn nínú wọn ní ìdàgbà ìsọmọ́mù mẹ́ẹ́ méjì nínú àwọn ẹ̀dá ló gbajúmọ̀ gan-an àìpé nínú àti wà nínú àwọn mẹjọ́rìtì tá a fẹ́ sọ yìí náà méjì tó tó kù. إمام مالك من أنس إمام دار الهجرة إمام مالك فكان الإمام الشافعي من أكاد فيها بانقوا للقرآن عليه الإمام الشافعي كما قال محمد بن إيه؟ بن إدريس àtàwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àfa eléyìí ráàyè àwọn dání nìjọ́rí sí àwọn àfa. ẹni ìlà jawab àkàtà ìjọrọ sí àlà ta'lim al-Qur'an. pé kò sí ohun tó burú ká máa kọ́ yẹn kúrò á ní ká sì ni ká máa gbà nǹkan lórí ẹ̀ an ka tsaye sai da cewa aqsul ujra fi ala imamati salat àbí kéèyàn máa gba owó iṣẹ́ ẹjọ́ dínàdúrà torí pé ẹgbẹ́ ti kiri ọmọ jẹ ìmọ̀ọ́mọ̀ tó mọ̀ níbi àwọn èèyàn tó wọn àbáyé àbí èrò pípé wà láti dárí kàmí àmọ́ ẹni pọ̀ àbí iṣẹ́ mi àbá tó tó jọba nínú àwọn iṣẹ́ tá a fi súnmọ́ lọ. mùsùlùmí náà ti ṣàdéhùn báà nínú dáhùn tó ṣe ẹ̀rí ni àdìsí bá ń kà lọ́wọ́ yìí sínú àdìsí náà sọ pé tó dáa jù fẹ́ lè gbowó ṣẹlẹ̀ lórí ni kíni alukur'an sínú àhàkọ́mọ́ àhàkọ́ àlẹ́ yìí ájúrọ́ ti bá bọ̀ wá nínú tó dáa jù fẹ́ lè gbà ń ṣẹlẹ̀ lórí òní sí ṣíra ọ̀dọ́ ẹ̀rí tí wọ́n lò ẹ̀dínwó ẹ̀ àwọn méjèèjì o ayọ̀ àti. wàbí mo Bukhari àwọn bá tó mẹ́rin ní wa nínú sọ̀rọ̀ Bukhari ní hadith Abu Sa'id fi rọ́kìyà hadith Abu Sa'id tó wá ń gbé fa rọ́kìyà wọ́n ní àwọn kan nínú sàhábà wọ́n ṣe ìrìn àjò lọ ìlú kan ní ìjọba tó bá wọn. Wúwà tó lẹ́bí láwọn ńlá tuntun bẹ̀ ẹ̀ sì lọ yẹn nígbà tó ń dé mi dọ́gbẹ́ tó bẹ̀ tán wá bí tán sùn ní kálukú àwọn ògbàlejò ẹ̀kọ́ ní kiri yìí ló wà pàápàá jùlọ láwùjọ ta wà láyé òde òní tẹ́ bá lọ ní kékèké gbogbo àwọn àwọn ìṣèjọ́ ti tẹ́lẹ̀ fẹ́ gbàlejò fẹ́ mọ̀ dà ìlú mìíràn tó fi ni pé ẹ gbọ́dọ̀ lálẹ́ ẹ̀yà àwọn ọ̀dọ́ bá lẹ̀ ní. gbogbo wọn bá náà wọn gbà wọn wọn ládùúgbò gba baálé ìlú nǹkan kan gẹ́gẹ́ ìnira ìpọ̀ gbogbo sẹ́ni ní bá ń sàáfi ní òbá lọ. wọ́n á wà kọ́ọ̀tù pé ẹlẹ́jà burú díyan àwọn àlejò náà rẹ̀ tí wọ́n ń sùn sẹ́ni tó rí bọ́ọ̀mù kan ẹ̀já kan ẹ̀mẹ́ bóyá lè ní sí wọ́n lè ṣe sí. ẹ bá kó wọn kí náà lè dé sẹ́yìn ọ̀dọ́dún ní ọ̀sán àbá. رضوان الله عليهم أجمعين ẹnẹ bá kápá tí a fúta ní òyìnbó láti fi ṣe rúfé àfọ nǹkan bá tí àfọ fún baálẹ̀ lára baálẹ̀ bá tẹ̀lé ìwà ya nínú wọn bá dùn àlejò tó ń gbà lálejò ní wọn. wọn kí lè rí àlejò wọn pé káyìí wọn pé káyìí pé wọn ni wọn ló kanra mọ́ wọn náà ah, nígbà kankan ẹ bábà wá ẹ̀rẹ̀ kan ní ojú oorun ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ̀rẹ̀ kan náà ni wọ́n bá gbẹ. ẹni ìgbà tó ní báwo náà nàá kí àní ní òmòjá lù kẹ́ báyìí rí ní ojú wa ẹ̀ lè ṣe bá fi. wọ́n bá padà sí ìdòmọ̀dé náà pẹ̀lẹ́ rẹ̀. ìrìn àlẹ́ nígbà tá a fi ìrìn àjò àwọn ọdún kan báyìí báyìí báyìí tó ṣẹlẹ̀ rèé ìbẹ́ ti ṣe lè ó ní wẹ́rẹ́ anẹ́bí ní tẹ́ ẹ bá bá ẹlẹ́mìnà lè gbé tó bá mú tèmi náà bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ń tẹ́ kàyé ní orúkọ yá kí la pé òkè àyẹ̀ ló fàdé wá ní ọjà orúkọ pátí àní orúkọ pátí àní àrùkẹyà kí la pé jẹ́wọ̀n àrùkẹyà anẹ́bí ní sọ́lẹ̀ pátí à ìgbẹ́ ẹ̀ńtà ló ka pátí àjọ bẹ̀rẹ̀ sígbàgbọ́ wọn tó pé yìí. e lórí títí kan bá lè fàtí aláàbẹ̀wọ̀dọ̀ tẹ̀sán ní ọ̀fẹ́ díẹ̀ ní ẹ̀fún ẹni nǹkan ẹ̀ mọ̀ sọ̀rọ̀ àná fàtí ẹ̀fà bí ń kí lóore ní fàlọ́lá ọmọ àbójú jì. fàtí a sàhábàkà alimọ́mù fún sẹ́mi àyíbùnú kọ́yìn rahmatul alẹ́ ń sọ nínú tíra wọn fún àdá a dáwà. ẹni ní hajj náà nira akẹ́tọ́ bá wọn ọlọ́dẹ mú kúrò. báwa àti kò tíì tó báwa kan ní fati ànikọ́mọ̀ká yẹn tó bínú kó wá dúró ní kòtò àbá yẹn ní ìgbọ̀n kankan àbí ìkẹ́kọ̀ọ́ ní sọ pé kí ní bẹ́ẹ̀ni àmúfàkákù àbí àmúfàkákù àbí kò ní kòtò èyí wọ́n gbọ́ bí lórúkọ náà parí fún mi. ní gbogbo ìgbọ́ náà parí fún un ẹ̀ka wá ní káwọn máa ṣe ó máa kawọ́ ó máa kawọ́ nígbà tí a bá jẹ wọ́n ẹni tí ń sọ̀rọ̀ ilẹ̀ nìkan tó ń bàbá tòun o pé àwọn ń bẹ náà sáwọn ẹbí rẹ̀ ẹ̀rí pé mọ̀ẹ́dé ní ẹni tó lẹ́ra rẹ̀ mọ́ súnà ẹwà tó ti di òun ẹni tó ti fẹ́ jọ òun tako súnà. Nípa òye àwọn èèyàn bá tẹ̀ dúkìá lẹ́yìn náà lórí ẹ̀mí ni wọ́n máa ń fi tó dúkìá fún un dúkìá tí wọ́n lè ṣe fúnra rẹ̀ jẹ́ kí gbàgbọ́ rẹ̀ dúró. wọ́n bá kọ̀ lórí pátá wọn tó máa láwọn kan mìíràn tó tún jọ bẹ́ẹ̀ ní ayé tó kò sí. ṣùgbọ́n àyè máa bojú di yí o àbí tó bá gbé tẹ̀sí lé rẹ lọ́wọ́ àbí ẹni ti tẹ̀sí lé o àbí ti ní kan kẹ́tọ́ wá fi àwọn ẹ̀rù gbé ẹ̀ka ní mọ́tò mọ́tò gbọ́dọ̀ kí yóò pàkìtì ni. nígbà táwọn ìka ìkan táwọn ìfún mọ́nà tí wọ́n ń pàkìtì mọ́tò ó bá lùjẹ́ nílẹ̀ ètò yẹn. ẹnu máa bẹ́ẹ̀ gbàrà ẹni wọ́n kàjá ara tó kàmá nínú mọ́tò mọ́tò ní kí mọ́tò pàkìtì ni. torí bẹ́ẹ̀ máa sọ bá ń fáwọn ìrẹ̀ náà fún ẹ̀mí wọn mú. ẹ̀fá tẹ̀ nìkan ẹ̀ nígbà tó gbé lọ́dọ̀ ànẹ́bí ànẹ́bí lọ pé bẹ́ẹ̀ bá pẹ́ ẹran ẹ̀bà mọ́tẹ̀mí nígbà tó gbé sẹ́ńlá tó gbé ní wọ́n ti fọwọ́ ti pé àdéhùn bá ka arúgbó nǹkan bá ẹrú péyà ó lè gba owó iṣẹ́ ẹ̀rí mélòó làwọn yóò mú wájú wọn ẹ̀rí méjì wọ́n ní bàbá tó rìwáyà fún àmì ìmáàmì Ahmad ẹ̀kí ìfáàmì yìí ọlọ́rọ̀ ilé ìkejì tá a sọ pé ó tọ́jú ẹ̀tọ́ mọ́ àwọn tí wọ́n ta lé ní kò tọ́jú wọ́n ní rìwáyà méjì fásitì méjì ló wà lọ́dọ̀ Imam Ahmad wọ́n ní fún rí ọ̀rọ̀ mi ìgbà lọ́wọ́ Imam Ahmad pẹ́ẹ́lẹ̀ náà gbà kó dé kíní ó tọ́ Akọ̀ ìmọ̀lẹ́sì, ẹ̀rọ bìnú. ẹ̀rí ẹlẹ́kẹ̀jẹ̀ ẹ̀rí ẹlẹ́kẹ̀ta ọlọ́mọdé wàlímọ̀já àfihàn ẹ̀yìn nínú ẹ̀rí sí àwọn tọ́túnútọ́ tọ́túnmú ni pé min anna nabi sallam zawwaja rajula imra'atan bima ma'ahu min al-qur'an ó ní arákùnrin kan nínú hadithi sáàlù bin fa'ad asa'idi rahmatulah radiyallahu anhu ó ní ànábì fi ìyàwó fún arákùnrin kan látara tó wà lára rẹ̀ ní kíni ní Qur'an hadith yìí wọ́n pé ní arábìnrin kan wá bá nàbí ọlọ́run fẹ́ràn ànábì ànábì wò ó ànábì dákẹ́ dákẹ́ dákẹ́ ànábì sọ̀rọ̀ àìsí sọ̀rọ̀ ànábì nǹkan àfàsọ̀ ọ̀dọ̀ tó kọ̀ rẹ̀ ní ànábì ò fẹ́ ìgbẹ́ tó ṣe lọ́wọ́ sáàdé fi àdébì nìkan láti mọ́ lọ ẹgbẹ́ mẹ́tìlá ìmọ́kùnrin àdébì òjò gíní kò sọ bẹ́ẹ̀ ó fi kún ẹlé àyẹ̀wò ìdákẹ́ ìdákẹ́ náà sábà gbọ́ yẹ pé àyẹ̀wò òní tẹ́lẹ̀ ìwọ́n kò ní sọ̀tọ̀ sọ̀tọ̀ ẹ̀kẹ́ lónìí àyẹ̀wò ìgbẹ́ gbọ́dọ̀ hmm, òní ìdíwà. ìdákẹ́ bá dẹ́nu adákẹ́ ìlera wọn sí sọ̀hábí ìkan pé ní lọ́wọ́ yìí ní ìhà ilé ìtọ́kùn lákà sí ìhà àjà tí ò bá ní bùkátà sí dégínì fi fún mi anábìnrin náà ní nǹkan tó fi ṣe sọ̀dá kí ẹ́ ó ní ìní àyàbá tó ti bá ti wọ̀ yìí tó bá ti bọ́ sí lọ́rùn òsì kí ni òsì kí mọ̀ wọ̀ wá tó lọ́rùn tó wà ní òkè àtúntò àbá ìná ni àtọ̀kẹ́nẹ̀ lẹ́ni àtọ̀kẹ́nẹ̀ lẹ́ni lọ́nà tí wọ́n bá mú kò ní ìyá lọ kí ni ń sin náà kì í sáà ní ọgbẹ́ náà kọ́ náà kó lọ́ọ́ púpọ̀ ni tàbí ní òní. alẹ́ tó béèrè kan ní òun ní ó tó béèrè ó béèrè ìgbà tó aláwì kan ó wá ní ọ̀hún fún ní nǹkan wà lọ káàtán lè ṣàdé tíra mi jẹ́ pé yóò ká sọ̀rọ̀ fún wọn náà fi ń tẹ̀sọ́ ẹgbẹ́ ìdílé làwọn ẹni nínú ẹni ẹni lóòótọ́ tó ṣe kọ́ ni ó tó fò ká sí ra wọn lọ́dún bí aago àlébìnrin kò fi ti lọ́wọ́ lọ́dún bí aago torí tó mi dé gíní ọ̀dà àpèmí arákùnrin òfin ní ní gbèsè ló wò láwà tó báyìí. àdéhùn àti pé sí ìkẹ́kẹ́ wà lára rẹ ní kùránì lára rẹ arákùnrin ní náà anábìyẹ sàwájú tó kà á bí màmá aká mìíràn kùránì kùránì tó wà lára rẹ nǹkan ni mo dé gíní orí fún ẹ ọ̀dà àti oríṣiríṣi ọ̀nà àfáàfọ́ kéde tó máa kọ́ ní kùránì nípa ẹ̀kọ́ owó kùránì tí ó máa sàn lóbi níbí ó ti sọ̀dọ̀ àti lọ́wọ́ bí èdè náà mú nígbà tó di àwọn. ẹgbẹ́ kùránì bí ẹgbẹ́ máa kọ́ lóbi jẹ́ owó bí òun sọ̀dọ̀ àti ẹ̀. ẹ̀rí mélòó ní ẹgbẹ́ oṣù ẹ̀rí mẹ́ta tábàgbéra agbọ́dọ̀ kàlera wọn agbọ́dọ̀ kí lólo. ẹ̀rí alákọ̀ọ́kọ́ ta ló sọ fún wa àtàfẹ́ra ẹ̀rí alákọ̀ọ́kọ́ àwọn tó ní ẹni gbàǹkan tó yẹ kó yẹ náà gbà àdéhùn bá ń kà lọ́wọ́ yìí pé nítorí lẹ́tọ̀ọ́ pé yẹn gbàǹkan lórí ẹni kí ni ọ̀sán rẹ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì fi baálẹ̀ sí nǹkan gbẹjẹ atẹ̀lérí àbí atẹ̀lérí ọ̀kẹ́ yìí pé ẹ̀rí ẹ̀rí ẹ̀kẹta náà. àyà ẹ̀ńdá níbi fi ìyàwó fún nípa wípé ní kùránì wà lára. alẹ́bí ló fi yàn lọ́kọ fóònù ti jẹ́ tó yẹ kó ní ẹ̀ẹ́dẹ̀ẹ́rẹ́ fóònù ẹ̀ lọ́wọ́ àti lọ́kọ kí ni a fẹ́ gbọ́ yín mẹ́ ẹ́. ẹ̀tọ́ rẹ̀ tó máa fún ní sáà ìtàn. alálẹ́bí ló fẹ́ nìyẹn lọ́kọ̀. ẹ̀ka anẹ́bí ni kò lè fìyẹn lọ́kọ̀ láì má dúpẹ́ ẹ lọ́sọ́ rẹ lọ́ọ́ bàbá rẹ̀ àfa àkọwálé ló rẹ̀ ti léwé ẹ̀ka yẹn o kọ́ni ọmọ ẹjọ́ bí kọ́ni àwọn là ń fìyẹn lọ́kọ̀ káàkiri sọ̀tàbà tó lẹ́tọ̀ yìí o wọn ni kí abẹ́ kọ́ṣà alẹ́bí ayé kọ́ṣà alẹ́bí lórí yìí ayọ̀ wọ́n ní wàhálà ọ̀hún ẹ̀ wàá rọ́wọ́ ilé kejì bá a sọ pé ó tọ́ àlejò àǹkà lórí ẹ̀ rìwáyà fún àmì ìmáàmì Ahmad nínú ẹ̀rí mi ta tó ń pín ìmọ̀ sọ ẹgbẹ́ ìmọ̀ ahmadu la ní alẹ́ ìrìnlẹ̀ kàǹkẹ́ bọ̀t rìwáyà fẹ́rí lọ́dọ̀ wọn pọ̀.

ẹ̀kọ́ àwọn ìmọ̀mọ̀ àbọ̀ ànífàdà ní ònógbà ṣùgbọ́n tó padà wá sẹ́yìn náà sẹ́yìn ní mọ́ríájú ìmọ̀mọ̀ àbọ̀ ànífàdà tó padà ń ṣe fatuwa pé ó tọ́ka lè gbà nǹkan. ọjà wọ́tà wò ṣe kò kẹ̀kẹ́ ìdín ìlẹ̀ ṣáàjà alimọ́sùn tẹ́lẹ̀ àwọn náà fọwọ́ sí pé ẹlẹ́ gbà pàápàá yóò tó bá ní ṣáàjà àyíká àti kòkòndíṣẹ̀ tuntun káṣẹ́ni tó ní sọ́ni kó وتبعه شيخنا عبد الرحمن السعدي أني أما حديث عبادة فلا يقاوم ما جاء في الصحيحين أني حديث عبادة kí àwọn tó ní ká má gba nǹkan fi tẹ̀rí pé òun kọ́yìn ní nǹkan kan nínú àwọn alùsùnfà ó kò ní nǹkan bí ọ̀pá níbi nínú ọmọ ẹ̀fíkàn bí nǹkan oúnjẹ níyà nínú ọ̀nà ńlá àdìsí yẹn kò lè fẹsẹ̀ wọn tẹ̀ pẹ̀lú àdìsí tó wà ní Bukhari tí mo sì ń kọjá tí yẹn ń sọ ní kíni alẹ́ gbà nǹkan ẹ̀rẹ̀ ó ló wá lórí العلماء فعلوا في هذا الحديث فقالوا في رواية المغيرة بن زياد قال في التكريم له أفهم لم صراحة حديثني العين المهم نفني àwọn àfá ní ìyàpá ẹni lórí ọtí àlàdùgbọ́ ìta ti ju oníkíní ẹni káyẹ̀ ní alukóra ní gbàǹkan ìtawà kan tí ẹ̀ máa wọn ẹlẹ́yọ kó ti di ìmọ̀ọ́mú àbíkíní àbí mọ̀ásẹ́mù àtàwọn ẹ̀sẹ́mù àbí kọ́ọ́dù ìyẹn náà tẹ̀lé ní ìyàpá láàrin ṣùgbọ́n ìdí kò tẹ̀ ní ìyàpá rárá pé tábà fi ṣe orí tí kò ní pé òun ò níye kò tó kó rẹ bàtà aláta ó gbá wọ ọmọdé ẹ̀ka báyìí torí pé ní ọ̀nà àsìkò rẹ fáwọn àtàjù àwọn mùsùlùmí. wáyé tó ní káwá kọ́yàn lẹ́tọ̀ alukóraní ká gbà mí yàtọ̀ káwọn ẹ̀kọ́ mi tó alẹ́ kóraní ní àná ọ̀tọ̀ ẹ̀yin tó pọ̀lọpọ̀ gbà náà ni pé alẹ́ kíni alẹ́ gbà ìgbọ́n tó tó tí ó gbà ìyẹn ló dégé ní òfin làjù eléyìí ni àlàyé tó wọ́n ṣe ní orí ẹ̀ ẹ̀jẹ̀ pé a tó ní rífù kí láǹ pẹ̀lú rífù ntí ẹ ń fún ni tí ò ní rẹ́tọ̀ bùkátà ẹni àti ìgbàlè títẹ́ ó dégé ní ó yàtọ̀ sí ara wọn gbogbo àwọn ọ̀nà wọ̀nyí la gbọ́dọ̀ dì mọ́ lọ́wọ́ káwọn ìyàtọ̀ láàrin wọn kọ́lọ́mà sọ́nà àtàlà àwọn alẹ́ kan lórí ẹgbẹ́ ní àwọn tẹ́ẹ̀sì kan wà tí wọ́n bá wà ní ẹ̀sì ojúṣe ìbánu ojúṣe ìjọba ni àwárí ojúṣe ìṣe àwọn àkànnà wa gbọ́ ilé ẹ̀kọ́ ní ìgbogbo orú bẹ́ẹ̀ tó dábàá níjọba kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ àfẹ́fẹ́ ojúṣe ìjọba ni tó bá pápá pẹ̀lú ẹ lẹ́sẹ̀ ní ẹ kẹ́rì kẹjà lé ìṣiṣẹ́ ní gbé lọ́wọ́ ẹ sọ̀rọ̀ ìjọba ló ní gbé ṣé ìgbàjọba ti fi gbèsè ẹ náà wọ́n náà yóò àtàwọn nǹkan ní ìjọba ojúṣe ìjọba àwọn nǹkan ojúṣe ìjọba ni ojúṣe aládàáni nẹ́ẹ̀sì ni àbí ọkọ mọ́ṣáláṣí ọlọ́gbà mọ́mọ́ síbẹ̀ ọba polówó ẹgbẹ́ ọdún polówó tíjọba ọba polówó tẹ́gínní ó ti parí nù ó yí ojúṣe ìjọba ni ojúṣe aládàáni náà rọrí àlùmọ́álẹ̀ tó ń kọ́yẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àdúgbò ayé àtúntò tó ti tọ́lọ́ ọwọ́ ní ìsọ̀bá yóò wà lọ́kọ́ sẹ́nìkan àtàkùn tó ń ṣe ìjọba ni ẹni tó ta fún ẹ̀ ètò sọ orí bẹ́ẹ̀ òǹkórí bẹ́ẹ̀ lọ́wọ́ àti omi ṣe fún wọn nìkan ní ẹni yóò dédé ìyẹn òrí bẹ́ẹ̀. gbogbo ilé ìlàgbọ́nà àgbọ̀ ìrìn bákan náà mo fẹ́ ìtàgbọ́nà jù ní àdìsí àdúgbà ẹni tó akókò lẹ́kàn. àwọn oníbílẹ̀ aládàáda lẹ́ẹ̀dẹ̀ lò ó wọ́n máa lọ ka kùrán nípínlẹ̀ àwọn èèyàn wọ́n ló máa gbẹ̀rẹ̀ nítorí pé bí ní ọ̀sán àgbàgbà ẹ̀rí nù fún wọn àmì nǹkan mi jẹ́ pé ní sími bá kéwú tó tún lójú wọn títà ní yóò máa lò lọ́dọ̀ ara ẹ̀ gbọ́n wọn kẹ́lẹ́ mi lè má béèrè èyí tó bá rí tó bá wà ní yàrá ó lè máa dájọ́ pé mo ti rí ẹ̀rí sẹ́ẹ̀lì ni fún ọ̀rà àkókò àwọn afáàdé àtọ́lá àwọn ẹni fẹ́ yà àti nǹkan àwọn ọ̀dọ́ ìbẹ̀rẹ̀ tẹ̀ ẹ̀sẹ̀ gan àwọn kò ń lu afáàdé kò ń lu àwọn hmm? kábíyà náà máa ń ṣe àwọn kan pa àkùránì ìdádúgbò àwọn kà lọ ẹ̀rọ òjú pé wíyá nǹkan kan ló fẹ́ nìkan nígbà nígbà nígbà àwọn kà lọ nínú. wọ́n mú ní iṣẹ́ eléyìí tí ó bá mú ìlú rẹ̀. àpàtẹ tó lè máa ń ṣe dúkìá lẹ́yìn tó tó ga owó iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ pé bá níbi tó ń gbé àwọn náà ní ẹ̀jú pé mo máa ń ní ìsàtọ̀ àmì ń kó àyà ń fa àfá òǹfààní ẹnìkan tó bá lè lọ́mọ ya rẹ̀ náà yẹn tó ń ború kíra kó rẹ̀ lọ́wọ́ ẹnì náà tó kàlẹ́ fà á ó yà tó ilẹ̀ rẹ̀ ló náà fẹ́ ṣe kébù ẹni máa gbowó àwọn kan tó ń ṣe ṣùgbọ́n yóò ṣe rú kíra lẹ́lẹ́ lọ́fẹ̀ẹ́ tó bá ti gbà nǹkan náà kò sí ní ti òbòrò jù ó yẹ kó ní àwa ń gba nǹkan náà o ètò tó ń sáwọn àfáà tó ń fà mú àwọn ọmọ mi jẹ pé kí ni dẹ́rẹ́ ló fi àlè torí jẹ́ táwọn tí ó súnmọ́ lọ́wọ́ ni fún wa gbogbo jẹ́ ìyẹn pé yóò wá bí ẹni ló bí àkọ́njọ́ kan ara rẹ̀ méjì balẹ̀ sá ẹgbẹ́ ní tẹ́tí wá ẹgbẹ́ ní dínú ti kójú lára tẹ́tẹ́ ní ọdún lọ àbá àdéhùn owó lẹ́ni nǹkan ló ń lọ padà fà fún iṣẹ́ tó ń lọ ní gbogbo àmì ilé ẹ̀yìn ìgbọ̀dọ̀ bọ́yé ọlọ́mọ sàánù àtàlà وكان تحركنا بين وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه